المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه سبحانه وتعالى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹni fọlọmọ bá tó ṣe wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àti gẹrẹ fanabi sallallahu alaihi wasallam ẹn tọlọmọ bá láti bá máa jẹkẹ fún gbogbo wa ọlọ́run jẹ́ àwọn àwọn ẹni tí ọba níbi sallallahu alaihi wasallam tí ọba wọnú ọgbà àlìjánná ọlọ́run bá ní sàlékún kí ànàbí bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn aráalé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kó o sì kí àwa náà pẹ̀lú wọn. lẹ́yìn tá a kíra ní kíkítà àwọn kàbá máa kíra náà ọgbà àlìjánná tán àdánwò tí máa bá yàn tó fi jẹ́ pé ní tí wọ́n àdánwò títí máa bá àyàn tó jẹ́ pé téèyàn ọ̀ máa ṣe yọ àti ìjọ máa sọ ọlọ́mọdé ọ̀bẹ ní kọ̀ọ̀kan wa nínú ẹni tí yọ gbọ́dọ̀ lọ́ba sọ̀rọ̀ tàá láyé tí ó sì lè máa mú lò oyún ojú kẹ́ni kọ̀ọ̀kan wọ́ wà. ní ìjẹjọ à ń bá ọ̀rọ̀ lọ lórí ọ̀rọ̀ basmala bisimilahi rahman rahim ọlọ́ba sọ̀rọ̀ tàá lá ó ń lọ sọ bisimilahi kalẹ̀ láti sámà. nígbà tó fẹ́ sọ̀kalẹ̀ وقد جاء من أثر عبد الله بن جابر أخرجه العلامة ابن مردويه رحمه الله قال جابر بن عبد الله لما نزل بسم الله الرحمن الرحيم هرب الغيم إلى المشرق وسكنت الرياح وهاج البحر وأسقط البهائم بآذانها ورجمت الشياطين وقال الله سبحانه وتعالى بعزتي وجلالي لا يسمى اسمي لا شيء إلا باركت فيهم وهذا السند وهذا الأثر روي بسند صحيح بل جميع رواته ثقات إلى عبد الله بن جابر رضي الله تعالى عنهما وأرضاهما كلبا مكتوب الله سبحانه وتعالى نبي bisimilahi rahman rahim tó sọ̀kalẹ̀ fún wa yìí jaabiru ó ní lamma nazala bisimilahi rahman rahim ńgbà tó lọ́n sọ bisimilahi rahman rahim kalẹ̀ harabal ghaim ẹ̀sùjó tí máa wà ní sámà yẹn pẹ̀lú àti ọlọ́run ọba ọ̀sá eré gbogbo ẹ̀ wọ́pọ̀ ilal mashrik gbogbo ẹ̀ wọ́ lọ síbi tóòrùn tí máa ti kí ni o títí máa ń yọ gbogbo sámà wá clear níbo lápá àbí tí òòrùn ti máa ń wọ̀ wàsákà náà ti rìyà gbogbo afẹ́fẹ́ kọfẹsìn kọfẹsọ mọ afẹ́fẹ́ dúró lójú kan wàhájẹl bahar gbogbo omi odò pátá náà dúró sí lẹ́ẹ̀kan náà wà asukọsí bahaimu bi àdáni ha gbogbo òrìn ẹranko pákánlọ̀ bá sọ́tà àládá ló ń kálukú wọn tẹ́tí wọn kalẹ̀ báyìí pé èwo ni wọ́n tún wí láti sánmà yìí. wàrúdì má ti ṣayatin àwọn ṣèyítọ́n àtọmọ ogun rẹ̀ tí a máa lọ jọ̀rọ̀ gbọ́ láti sánmà ọlọ́run bẹ̀rẹ̀ sí ń lẹ òkò òbínú lù bí àyà ìṣe wa ń sọ̀kalẹ̀ lọ́wọ́ bá sọ̀rọ̀ àtàrà ń sọ wípé bi'izzati wa jalali pẹ̀lú agbára ìmí àti gbangba mi láàyò sàmẹ́tìmí àlàṣẹ yìí wọn ò ní dákọ̀ mi sí nǹkan kankan ńlá bàrọ́kùtù fi àfi kí n sì máa jẹ́ nǹkan náà lálùbáríkà irú gbólóhùn báyìí tí sọ̀háábà bá tí ẹnìkan bá sọ́nà sọ̀háábà nínú àwọn táwọn àwọn àfa àmọ́ mọ̀nù tó bá ti ẹ̀jẹ̀ wípé pàtàkì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ́lám tàbí kọ́jọ́ pé ogun ọ̀nà tìǹbà gbà wá kọ̀lá láàfíà lọ́dọ̀ ànábì ṣùgbọ́n ọ̀nà tí a bá gbà wá kó ń lọ sọ ọlọ́láàfíà tá a wá wo ń tọ́sọ kalẹ̀ tó jẹ́ wípé láàyò kọ́ọ̀lù mithlu àlà kọ̀bílì ra'ayi ó kọjá tí ọpọlọ sàbí gan lè gbé kalẹ̀ bí sọ̀hábà kan wọ́n kàn ronú sọ tó kọjá bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ti gbọ́ rí lọ́dọ̀ sàṣálàm ni. hada bijambin. anubi sallallahu alayhi wa sallam ó wá ń fẹ́ jẹ́ ká mọ pàtàkì bisimilahi rahman rahim ṣáájú nínú èdè lárúbáwá bisimi bá àtọ̀bẹ̀rẹ̀ ọkàn ọ̀nà tí bá a máa ń gbà wárọ̀dùn lárúbáwá àti túmọ̀ tí máa ń mú wá oríṣiríṣi ni. الباء تأتي للإلصاق والإلصاق على قسمين حقيقي ومجازي والباء تأتي للاستعانة وتأتي للظرفية وتأتي للنقل وتأتي للقسم وتأتي زائدة للتوكيد وتأتي للسبب وسنأتي بالأمثال لكل ضرب báàlì dé lárúbáwá tí wọn bá fi kún ọ̀rọ̀ a máa túmọ̀ ìlùsọọk ìlùsọọk ní kí nǹkan lè mara wọn wọn tún wáá pín ìlùsọọk méjì ìǹtọ́ lè mara wọn nítòótọ́ àti ń tẹ́ pé ọgbẹ̀dì ara wọn kọjá ni ṣùgbọ́n ìgbà tó gbẹ̀dì ara wọn kọjá wọn ìbáṣepọ̀ díẹ̀ kan wà láàrin wọn lárúbáwọ̀ sọ wípé masahtu rọ sí bìyẹ́dì mo fọwọ́ mi pa orí mi alìsọ́kùn ní tòótọ́ ọwọ́ mi báyìí kò fi ṣe kí ni mo fi pa orí mi lọ́wọ́ máa ń marortu bi ustaadina mo kọjá lẹ́gbẹ̀ẹ́ olùkọ́ wa majazi nìyẹn bákan náà alibáwù dàtí lisabab bá a máa wálé de larabawa tó dé wípé oní ọwọ àjẹsábàbí nǹkan ọlọ́run bá wa ta'ala bá ní sọ́nà àlùbáwò فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات محلت لهم وبصدهم عن سبيل الله كثيرا أما يهودي ìjẹkújẹ tá a ní wọn mọjẹ tẹ ń jẹ àtàbòsí wọn ìlò jẹ àsọpọlọpọ nǹkan tá a ti lẹtọ fún wa tẹ́lẹ̀ labasọdé wọ mọ wọn lọ pé ẹgbọrọ síbáyìí mẹgbọrọ síbáyìí mọ torí. fabim rahmatin minallah lintalahum ṣe bí torí ìkẹ́ ọlọ́run ọba tọ́jà sọ ẹ̀bọ̀ ọlọ́run wa sàṣẹlẹ̀m ìníwọ náà fi rọ̀ fáwọn sọ̀hábà yìí. ojú kanu wàlbáù táàtì lil qasami bá a máa wá tí ó nítumọ̀ ìbúra bìlá laqad zahabu kò fọlọ́ bùrọ̀ wọn ti lọ bìlá yìí laqad zahabu bákan náà bá a máa wá lìlí sí àánà ìkéyìí òfin nǹkan wá ìrànlọ́wọ́. الباء تأتي للاستعانة باء ما واتيو نتما إلى لو kí ni dẹ̀lí lórí eléyìí naam kí ni dẹ̀lí lórí bá tí ó wà lè isti'ana. ìyẹn lè sọ wípé bitawfiqi min rahman ihtadayt pẹ̀lú pẹ̀lú òǹjẹ ọlọ́run ọba mi mànà bákan náà alibáwù ta'ti lil hal bá a máa wá tí ó máa ń ṣe hàlù kílẹ̀ rí wa lábàá máa sọ wípé jáà yazidu bifiyabihi. bákan náà alibáwù dáàbìlì nàkólì kéèyàn ò gbé nǹkan láti bìkan síbi kejì tàbí kéèyàn ò gbé nǹkan dìde kúntù bí zayidin mo gbé zayidu dìde walibáwù dáàtì yorùbọ̀rùfìyà ìyá lè sọ wípé kánà abdulhakeem bilbasoro awo bilmadina abdulhakeem bẹ́ẹ̀ madina wàtáàtì bá ziyadatan litaakid bá a máa wọ́n láti ti kápá mọ́ nǹkan kankan jẹ́ ń bá lọ. bí wọ́n sọ wípé ṣẹ̀ríbùtù bìmá ìlìbáhárì ọ̀rọ̀ pé òmùmí odò ọwọ́ ni ṣẹ̀ríbùtù bìmá ìlìbáhárì bá ìtumọ̀ sọ́nà pé odò ádàbí tá a wá ní bá a máa a máa a máa hálù a máa a máa a máa ziyada li tawkid ama se ilisok bá ti wá ń bẹ́ ń bi bisimilahi rahman rahim kí ló ń wá mú nínú gbogbo àwọn àrùn tá a kàlẹ́ isti'ana barakallahu fikum bisimilah ní o kọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala o mo fẹ́ bi dáwọ́lé nǹkan tí mo fẹ́ ṣe. ar-rahman ar-rahim. وقد جاء في الحديث السابق النبي صلى الله عليه وسلم قال أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن أو كم تقول لا تجو كما سمعين تبا فعل نوكوري أني عبد الله أتي عبد الرحمن أما فأني كيلو فتانا بيك wọ́n ní ìdí wípé ó kọ méjèèjì èèyàn gbọ́dọ̀ dájẹ́ kókó wọn máa jẹ́ Allah tàbí wọn máa jẹ́ kí ni o Rahman bákan náà nínú alukur'an rubudiya ìmáàsíní ọlọ́run ti tì sí bí ó kọ méjèèjì nínú alukur'an ọlọ́run bá sọ wọn tàbí sọ ní sọ́tún fún kọ́ni wípé. أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما àwọn ẹrú sí ọlọ́wọ́ bá rahman àwọn ẹrú sí ọlọ́wọ́ bá tòótọ́ àwọn tó lè pẹ́ yẹm ṣúnà alẹ́ àrùbí haúná wọn èèfà jàgbọ́n lórí ilẹ̀. maana rẹ̀ kèé ti pé tuma rẹ̀ ní pé kéèyàn máa tẹ̀mí ẹran kọ́ mẹ́fọ̀ ló kọ́ máa yọ lẹ́tẹ̀ la. bákan náà alukur'an ọlọ́tún sọ wípé a'udhu billahi minash shaitanir rajim. وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا ó pe àti sọ́sá Abdullah ó méjèèjì àárí ìpìtì sí ọ̀dọ̀ lọ́sọ̀ tààlà wọn ni ọjà á tí ọ̀nà tiẹ̀ tẹ̀ mú kẹsàn-án ní ọkọ̀ kó fi sọ ọmọ rẹ̀ kọ́ ní Abdullah tàbí kọ́ ní Abdulrahman kọ́ wa máa múnú àwọn ọkọ̀ míì náà pẹ̀lú Abdu o ṣùgbọ́n tí a gbọ́dọ̀ sọ ẹnì kankan bẹ́ẹ̀ àbíkáyọ̀ nǹkan méjì òní pé alifu àti láàmù tí mẹ́wàá àmì ọkọ̀ náà wọ́n kọ̀kọ́ jà kó èèyàn fẹ́ sọmọ ní rọ́ṣìn ọ̀wà bẹ́ẹ̀ fi àbùsí kò nàám ó dé ní. bákan náà ìròyìn kọ yẹn ń kọ ń a gbọ́dọ̀ lẹ́yìn ń sọ. هذا الاسم تضمن صفة أبدا لم تقصد هذه الصفة كما بيسون لوكو هو بدون لصفة لمي الحكيم نو قرأ بلوه tí wọn bàbá sọ̀rọ̀ jábìlì hakim wọn àkọyọ alifa ìlàmù kò yóò kù hakimun bákan náà yìí tó tó wá sẹ́kù níbi ikú ọlọ́kọ̀sọ̀tàn alálọ́ba tí máa gbọ́rọ̀ kábí ọyẹ a gbọ́dọ̀ ní èròǹgbà ń tẹ́ni o pé kò ní ṣe mistake nítorí pé ti ń jẹ́ kí ni o hakim kí lè rí wa hakim ibn hizam nínú àwọn sọ̀hábà ìlọ́wà àdúgbò sallallahu alaihi wasallam nígbà tí ń change okò àwọn èèyàn kò change okò ọtí ẹ̀ ó fọkàn ẹlẹ́bẹ̀ ṣùgbọ́n kò sí àdùn bẹ́ẹ̀ nígbà tí ọ̀sẹ̀ àdùn bẹ́ẹ̀ àárí àlẹ́ hakimu kò sí àlìfàtí láàmú bẹ́ẹ̀ bákan náà ń tó kọ́ ń sì kò nú nínú ròyìn wọn ò ní lẹ́nìí ẹnìkan wà ń bẹ tó jẹ́ pé wọ́n yọ alifu àti láàmù kó ń bẹ ọkọ̀ tí ń jẹ́ ṣùgbọ́n wọ́n yọ àbùkù ń bẹ ọwọ́ ní alifu àti láàmù wọ́n tún wà lọ rè gbèrò ìntìyàn torí ọkọ̀ ń sọ Abul Hakam ọ̀kọ́ náà ni bàbá ọ̀jọ̀gbọ́n àtúnṣe àwọn àpò pé kí ló ti ń pè ọba onínàkọ́mì ìgbà sára kò ṣe yìí àwọn èèyàn mi tí wọ́n bá ń jà sí nǹkan kan tí n bá bá a dá sí igun kìíní ọ̀yọ́nú lọ igun kejì ní ọ̀yọ́nú lọ ni wọ́n fi ń pè mí bẹ́ẹ̀. amúsà wà nílá mẹ́jẹ̀bá kan wọ́n ti ní èròǹgbà kan sí ọ wípé kò sọ̀rọ̀ tí ó dà sí o tí ò ní yanjú. hálàkà min walad aw min awlad sọ́lọ́ ti pé kí òbí ma olóò ti bí ma ọ̀wá dá kọ́ wọn olóò bí ṣùrọ̀ yìí òbí abdullah òbí muslim amúsà sọ pé fámánì àkìdọ́rùn-ún dàgbà jù lọ wọn ó ní ṣùrọ̀ yìí àbí ìwà nípa anta abu ṣùrọ̀ ìfẹ́ abu ṣùrọ̀ ìṣìlọ́ máa jẹ́. náà tá a bá wá bímọ obìnrin èyí lè tọrọ ìmọ̀ ó ti kú òun ọkọ̀ náà níwọ̀n àbá alẹ́sọ̀rọ̀ wa ní àzìzá alẹ́sọ̀rọ̀ kẹrìmá ṣùgbọ́n àwọn ọkọ̀ kan bẹ̀ lọ́wọ́ pé tí wọ́n bá tún já alifu kó bẹ̀ tí wọ́n tún já tí wọ́n tún sọpọ́n fọ́sọ̀dá àṣìfà àtúbọ̀rọ̀ sọmọ bẹ́ẹ̀ bíi muhaiminu muhaiminu sì ni arínúròde tí ó sì kọ́kọ̀ fún jabaru ẹni tí wọn ò lè yẹ̀ làbáwò ń tọ́ dẹ́wò kọ̀hárù ẹnití máa ṣe ń tọ́ba wù lórí èèyàn tí ò sẹ́ni kán tó lè fi òṣìṣẹ́ àti báyìí rọ́ṣọ̀ tààlà olórí gbogbo eléyìí hada abidjanbi. anabi sallallahu alayhi wa sallam ọwọ́ akọwalẹ̀ kọ̀ọ̀kọ̀ gbé gbogbo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ̀ tánàbí kọ̀wá yìí pé bisimilahi rahman rahim kò gbọdọ̀ má bẹ̀rẹ̀ rẹ̀. نعم التكمية على الطعام كان يوتي بسم الله الرحمن هل هو مستح هل هي مستحبة أو واجبة سيدتني أبي كي سيدتبك أكفبه اختلف أهل العلم في هذه المسألة ويا وسائد دليني أو ما فاق بكالوري مسألة إيه أقوى كان كي سيدتني ara nǹkan tá a fẹ́ ni. àkọ́kọ́ hadith tó wá wípé kullu amrin bíi báàlì nàdísà bíi rírọ̀ a sàlàyé pé hadith yẹn fẹsẹ̀ múlẹ̀ fún wa. gbogbo àlámọ́rin tó bá ti ní bá ti tó ní ìtumọ̀ sẹ́ńfẹ́ etí ọ̀bá tó láì bẹ̀rẹ̀ kò ní lálùbáríkà alákìtì yẹn kò fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n bá fẹ́ jẹun kí wọ́n sọ pé bísí lọ́rọ̀ rọ̀fìn apá kan nú àwọn àfa sọ yìí pé ń tá fẹ́ ni tó bá jẹ́ pé nta afẹ́ ni déyìn rántí padà ó lè wí ó sì lè má wí gan kí wọ́n máa jẹ́ ń jẹrè lọ. kí wàá ní ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí la'alli asukukum ila ma khajahu al-imamu al-bukhari fi sahih min hadithi umar ibn abi salama abu salama yìí sọ̀sálà ìsàn sàǹfẹ̀yà ìyàwó rẹ̀ padà gbogbo ọmọ yàrá bí ní ntọ́jú wọn nínú wa ni umaru wa ẹnìkan àgbẹ̀ tó ń jẹ́ zainabu ọmọ umu salama náà ni wọ́n wà bámu èyí umaru yìí ọwọ́ àǹfààní àṣọ wípé kuntu gulaman fi hajiri rasulillahi sallallahu alaihi wasallam hijiru lédè Lárúbáwá yàrá nù hajiru alimaniu mina tasorufi Lárúbáwá máa pè bẹ́ẹ̀. Si tolong ń bá dáàyàn mọ́sálà kan bẹ nínú ẹ báàbù kan bẹ nínú fíkì báàbù làhájírì tọ́lọ̀ ń bá dáàyàn tọ́pọ̀lọ́ rẹ̀ wà pé ó pín lẹ́dà ṣùgbọ́n gàn gbogbo dúkìá rẹ̀ wọ́n wà kó sọ́dọ̀ ẹ̀ńtọ́ bá jẹ́ baálé ilé wọn ó ní àkàámù bóòlù ó sì máa jẹun kí wọ́n máa fún bẹ́ẹ̀ bóòlù ó sì máa bá máa dúkìá rẹ̀ bí kò ó máa dàgbà sí wọ́n máa bóun ṣe lé ayé rẹ̀ ni hadithi wa wá pé ẹni tọ́lọ̀ ń bá ti rú ẹ̀sì sínú fámìlì rẹ̀ tàbáwùjọ bí ọba wà tọ́ba lè náwó pé ẹgbẹ́ àmọ́nà rẹ̀ lémi lọ. oṣù ọlọ́run ló ń tàn ọ́ wà nù ẹ̀jẹ̀ ọ́ wà lábí òjì ọlọ́run ọba níjọ́ gbé àlejò àmà. díẹ̀ díẹ̀ bá ń láàmà sọ́tà ìsọ bíi seventy nù àti ọ́ wà lábí òjì. tó ní àtọ̀sí méje tí bẹnu hadith Abi Hurairah wal hadith mọ́ sọ̀rọ̀ هذا بجنب hajiru ima tuma ki wọn máa báyà mójútó nǹkan rẹ̀ Ọlọ́run da kọ mọ lè dárí ara ẹgbẹ lápẹẹrẹ èèyàn ò ní láàkà ìdìbò pé ọ̀dásọ tó bá dọ̀tí mọ́ àti ntọ́ mọ́ ẹ̀bọ́tì lọ́rùn rẹ̀ kọ́kọ́ lè bímọ o kọ̀kẹ́ kọ́kọ́ lè bímọ o kọmọ pé èèyàn afọnu kótó jẹun ọlọ́run lọ dàbẹ́ irú èèyàn tó bá wá rí báwọn ọlọ́pàá sọ̀rọ̀ tán ní pé ẹnìkẹ́ni wàá dàbí hadithi àbí Musa al-Ash'ari tọ́ba lọ rèé fi dúkìá rẹ̀ kìsọ̀dọ̀ ọ̀rú ẹni bẹ́ẹ̀ tó ń tọ̀ bá bàjẹ́ bọ́ pé òun náà balẹ̀ lórí wọn ní gbàdúrà rẹ̀. irú ẹni bẹ́ẹ̀. hajiru ní lábáwó pè hajiru ẹlẹ́ẹ̀kejì òun ni kéèyàn máa gbà àyàtọ̀ tọ́wọ́n nù rìwáyà mi pé wà kí á nà rọ̀bí bàtà sàlám rọ̀bí bàtà sàlám ni ànábì ní ń tọ́jú rẹ̀ ọmọ ìwá ní kúntù gùlámù tí wọ́n ti pẹ̀lú kẹ́ ní gùlámù kè bàlágà fi hajj sàlám bọ̀dọ̀ sàlám ṣùgbọ́n tá a bá fẹ́ jẹun ànábí òní àjọ jẹun papọ̀ yóò kọ́ ọmọ wẹrẹ mọ́ra wọ́n jọ máa jẹun pọ̀ ọwọ́ ni wà káàmì tìyẹ́dì tẹ̀píṣù fi sọ́fà tẹ̀píṣù ṣùgbọ́n wọ́ọ̀ mi gbogbo bí sọ̀ńtọ̀sọ̀ńtọ̀ káàkiri mo máa sọ́ bí inú bẹ̀lẹ̀jẹ̀jẹ̀ máa fi ń jẹun báyìí tọ́ba jìjà sábà wà ibẹ̀ ni ọ̀dọ̀ pẹ́ lọ bù tọ́ba jìjà sábà sọ mọ́bì kan ibẹ̀ ni ọ̀dọ̀ máa mú àbí wàá sọ pé yà faqala li rasulullahi sallallahu alaihi wasallam àbí wàá ní yà gulam ké balaga àti kò ti gbẹ́ lọ́dẹ sàmìlà dáàbọ̀ ọlọ́run ọba tí oúnjẹ tá ń jẹ iná wàkúlì bìyẹ̀mí nìkì mọ́fọ̀wọ́ ti ọwọ́ ọ̀tún rẹ ní báyìí ló máa fi jẹun wà kúlì mi máa yẹlé ìntí bá ti ń bẹ nítòsí ọ̀dọ̀ rẹ gangan ó ní kọ́ ọ máa bù ọwọ́ á ní fàkánẹ́ tí kàtí ìmà tí pé ìmà tí kẹ́tì tọ̀ ìtìláfù lọ́dọ̀ wọn àfọ́ ànípa pé sáré fún dọ́mà pé tó ìmà tí àwùjọ ìmà tí ápùsọ̀ náà ní tó ìmà tí bá a dùn fàkánẹ́ tí kàtí ìmà tí bá a dùn látẹ̀yìn ìgbà náà ti lè jáde láyé bí mo ṣe ń jẹun nù. ká tó pàṣẹ mẹ́tẹ́lá tó gbé adigun ká ti sàlẹ̀ mẹ́tẹ́lá kan tọ́ba jẹ́ kí wọ́n bá gbóúnjẹ kalẹ̀ tá a bọ̀ tá à ń jẹun. wàhálà tọ̀ám min àníwáín lẹ́yìn sàbìnú ìwà ráìsì ẹ̀wà mbẹ́mbẹ́ dòdò mbẹ́mbẹ́ ẹja mbẹ́mbẹ́ ẹran bẹ́ẹ̀nbẹ́ makaroni bẹ́ẹ̀nbẹ́ ṣé èèyàn máa jẹ káàkiri níbi irú eléyìí kọ́nà èèyàn máa mú dòdò níwájú àfáàbì akimi lọ́hùn kọ́ padà síbi makaroni lẹ́gbẹ̀ẹ́ àbá sọ̀rọ̀ bí kọ́ wọ́ edé mara lẹ́gbẹ̀ẹ́ àbá dìgbò láì kọ́ wá tẹ̀tẹ̀ ro gbé ẹ̀ fara mọ́ kó gbé ọbẹ̀ bù láàrin. ẹ̀sìn wa ẹ̀sìn tọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ tára fẹ́ yọnu sí ni. gbogbo ìgbà kí ìgbà tó ń jẹ tí èyí bá ti í ṣèràn kan náà èèyàn lẹ́tọ̀ọ́ àti máa bù kí o máa fẹ́ gọ̀kẹ́ sí o ìdá alámìyà kò lè tọ́ àmì náà ìwà gbogbo ìgbà kí ìgbà tó ń jọ ẹ ìbẹ́ ilẹ̀ sọ̀rọ̀ gbogbo rí ìrìn tó sọ <laughs> gbogbo ìgbà kí ìgbà tó ń jọ ọba ti jẹ́ nù ràn kan náà kí àwọn ní kẹyìn kí ni kí ni ẹ̀tọ́ fún yàn èèyàn ọmọ bùkátì ni o pẹ̀lẹ́pọ̀ kí wọ́n tún ní ọmọ bùkátì tó máa bẹ́ jáde tán kó jẹ la náà kí wọ́n bá ní ọmọ bùkátì tó máa tàdùdù ọwọ́. bákan náà náà yóò wá papọ̀ tá a bá ti ń jẹun papọ̀ àgbọ̀dọ̀ lọ bù láàrin lọ ma láàrin torí pé báraka ọlọ́run bá ti wọ́n kàyẹ̀ báyìí kú bí àárín ẹ̀ ni wọ́n máa wọ̀ tí bá ìbá àkọ́kọ́ bẹ̀ jẹ ṣùgbọ́n tó bá ẹ̀wù náà ibi pẹlẹbẹ la ti mú ọlẹ jẹ àlejò awáde agbóhùnbírugudu kápẹ́lì yẹn bá ti tẹ́lẹ̀ rẹ̀ èlò òtún dá. hada wa diinu alhanif. àwọn ọ̀fọ̀ àwa ni gbọ́dọ̀ dọ́kítà sọ́kọ́ mẹ́yìn fún sọ àtàrẹ̀ tó wí ọ̀gbẹ́ni wa kápẹ́ yẹn lọ́mẹ́yìn ṣùgbọ́n máa nà ń tọ́wọ́ àbí àdìdì ni tó sọ fún sọ̀hábí radiyallahu ta'ala anhu gbọ́ gbọ́dọ̀ nkọ̀má ń jìnnì. dáàkọ ọba máa fọwọ́ ọ̀tún rẹ jẹun máa sì jẹ́ níbi tí ó súnmọ́ ìyẹn tó jẹ bá jẹ́ náà Mas'ala. lọ́dọ̀ wa wọ́n bẹ́ẹ̀ tẹ́lẹ̀ báwọn ẹ̀sùn ń pọ̀ lọ́pẹ́ à ẹ̀yà tó bù lé lọ́ba tó bu gbígbóná mi dè ṣùgbọ́n ibi tí gbígbóná ń sọlẹ̀ sí akọ́ọ̀dù àwa kan ni ibi tútù ibi tó ti bẹ́ tútù ó ti kọjú bò mí ìrẹsẹ̀ náà sì ló ń jẹ ọbẹ̀ papọ̀ wọ́n kó ẹran tó tọ̀ ṣé èèyàn lè lọ rèé nàgà gbùbì tútù nítorí pọ́jọ́ ń lọ bí sẹ́ńsẹ́lẹ̀ ìbáyìí àwọn mùsùlùmí ti rìn jìnnà sọ́lẹ̀tọ̀ tá a ti ti ṣàlàyé fún alẹ́kẹ̀kọ́ tó bá ti jẹ́ oúnjẹ ẹ̀ràn tí èdè ẹ̀ràn kan náà alẹ́kọ̀ọ́ àti bùkátì ìran kan náà lélẹ́yìn sáàlẹ̀ bùnmi tútù àbí ọ̀nà ẹ̀kẹ́tàbàṣà ànàwẹ̀ẹ́yà ọ̀nà ti múrù ìlà ti bẹ̀ ń bi mọ́ṣálà àtàrà kọ̀kọ́ yẹn sàmà ìlà ìtorí sọ̀nà ti múrù ìlà ti bẹ̀ ń bi alákọ̀kọ́ àbí òru jẹ̀máà. irú eléyìí náà ó ti padà síbi hukumu oúnjẹ tí èsì rẹ̀ kan náà. kọ́nà àbọ̀jẹ́ pé kọ̀ọ̀bá kéèyàn ò jókòó mọ́ èyí ó lọ́sọ̀rọ̀ owó èyí èdè bíi tí ó rọrùn wẹ́rẹ́wẹ́rẹ́ ibi tá a wá dé yìí ọlọ́run lájà kan oṣù rẹ̀ mọ̀jẹ̀ àti ibi àjẹ́ mọ̀jẹ̀ àti náà rẹ̀. ọlọ́run sànú àwọn èèyàn kẹ́dẹ́bí wípé ẹ̀yìn ni wọ́n fi máa ti fíjì wọn tẹ̀sí yóò sọ̀rọ̀ nígbà tí àbá kò nǹkan lọ ẹ̀dùn wọ́n tún wọn máa fẹ́ yìnrìn báyìí ó lè ti tipátipá ló ń lọ síbẹ̀. òṣìṣẹ́ lómìnì dákejì ẹ̀ òṣìṣẹ́ lómìnì tiwọ̀ntúnwọ̀ntì ala kulli hal apá kan nù àfáà ní bismillahir rahmanir rahim ọ̀dà pọ̀ kéèyàn ò wí nígbà tí èèyàn bá fẹ́ jẹun súnmọ́ kéèyàn sí dandan. ó ń sì ní ọ̀rọ̀ jùmùhúr ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àfa. wàlúkọ́ọ̀lù sáàni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé dandan ni kéèyàn sọ bísímìláì. kọ́nà orí kìmí o wàhùwà àtọ́fìlì kan lẹ́yìn ó ń sì lọ̀rọ̀ tó lágbára jù kílẹ̀ àkọ́kọ́ bisimilahi rahman rahim báyìí bí ṣe gbé wá fún bàbá yìí sọ̀hábí yìí dáa kọ́ ọlọ́run ọba gbogbo wa ló ti ń kí alùpàdékọ̀ wọn táàbà ti kíni o táàbà ti. والذي يبين لنا هذا ما قد أخرجه الإمام الترمذي من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وغيره من أهل السنن رحم الله الجميع. أنا فأنا صحيح إذا أكل أحدكم فليذكر اسم الله تعالى فإذا نسي أن يذكر اسم الله أو فإذا نسي أن يذكر الله في أوله فليقول بسم الله أوله وآخره ẹnì kọ̀ọ̀kan yìí tó bá fẹ́ jẹun kọ́ dá akọ̀rọ̀ ọ̀bá sí ṣùgbọ́n tó bá gbàgbé àti dá akọ̀rọ̀ ọ̀bá sí ń bẹ̀rẹ̀ ìlú bá ti rántí nǹkan akọ́ bísímìlá ṣé bí nǹkan yẹ kó wà ní pé ọ̀sọ̀ pé bísímìlá àbí sọ̀rọ̀ ọ̀sọ̀ pé bísímìlá ọlọ́run bá ti kọ́ fèsì nǹkan kọ́ sọ ń bẹ̀rẹ̀ o ti ilé ètò ìparí oúnjẹ ìbá ti kọ́ báyìí kù. kọ́ńdù yẹn àwọn afáà tí ó yẹ wa yìí pé ntọ́ bá ti ti bọ́ máa yàn lọ tẹ́lẹ̀ ápù ń bẹ́ nù rẹ̀ fún wa àdébí tí wọ́n á kọ́kọ́ rẹ̀ padà pé bísímìlẹ̀ àwọ̀láwù wà á kírọ̀ ọlọ́mọ bá bísímìlẹ̀ tí wọ́n padà wà wílà rìn bá ń ti kọ́fà èdè ìrántí sì bá ń fi mú ìyókù náà dé ìparí. bákan náà rìwáyà tó wà ń bẹ pé gbogbo oúnjẹ tí èèyàn bá fẹ́ jẹ tí ọba dá kọ́ lọ́wọ́ ọba sí ṣe ìtọ́ ọba jẹ́ mẹ́. kọ́dà lára nǹkan tí máa ń mú ṣe ìtọ́ rọrùn fún yàn láti bá yàn jẹun. كما جاء هذا في حسن من حديث أم المؤمنين عائشة رضي عنها أمسى صحيح man akala bishimalihi yaakulu maahu shaitan tafrika hasan gbogbo ẹnikẹ́ni tí máa fi ọwọ́ sí jẹ nǹkan tàbí fi mú nǹkan èso yóò rọrùn shaitan láti bá mú mẹ láti bá jẹ mẹ. nantabi li shay muhim tá a bá sọ gbọ́dọ̀ ọwọ́ sí àdúgbò sallallahu alaihi wasallam jẹ àwọn oúnjẹ kan. tẹ ẹ pé ọwọ́ wọn si wà lókìtì sí àánà láti fi jẹun jẹun kèé ṣe kó fi jẹun ṣùgbọ́n nígbà tí ń jẹun lọ ní amẹ́ríkà fi ń jẹun ọwọ́ mẹ́wẹ́ wà lólo òun náà nígbà tí fẹ́ jẹ búrẹ́dì àtẹ̀wà ọwọ́ amú búrẹ́dì lọ báyìí èmi ṣe ń kú báyìí níbi irun kí ni o ẹ̀wà ṣùgbọ́n bí tí ń bá lu ẹnu ọwọ́ wo ni o àwa wà láwùjọ tá a kọ wọn gbé búrẹ́dì kalẹ̀ àtàkà àbọ̀bẹ̀ sọ̀rọ̀ pé èyí tọrọ nù láti já búrẹ́dì ní kéèyàn kọ́kọ́ kì mọ́lẹ̀ ìwà wa dáwà láti gbogbo ọgbà gẹ́gẹ́ bí àfáàlù súnà jẹ̀ǹgà pé a gbọ́dọ̀ fi ọwọ́ òsì jẹ ó ní ọmọ mòlú ẹnu ni ó lè fi móúnjẹ lọ ní wà ń lọ búrẹ́dì mọ́lẹ̀ gbogbo lẹ́tí á máa ń kàtí èkó ń gbọ́lẹ̀ kejì. wàhálà ó ọbụla jìnnú ìwọ ló fa ìmọ̀ rẹ o àgbẹ̀ máa na- lọ na- náà ni mo kó yùn kí adìẹ. níjìyà dẹ̀lí kéèyàn òwú bísí láì lérí oúnjẹ ìjẹ́ dandan rẹ̀ ó ju ìjẹ́ tá a ṣùgbọ́n ká tó mọ kọ́kọ́ sọ bí mo fẹ́ sọ kẹ́yìn àwọn òyìn àgbà ní ìpèbí tá a fọ́ àdìlẹ́ lọ́lọ́sùn wa hadha ra'yu shaykh al-allama ibn Uthaymin rahimahullahu ta'ala. mo kò mẹ́tàlá yẹn kíá na mọ́tàlá mi sọ wáde. àwọn pàtó nù àfa kama aqarra bi dhalika al-imam al-Ghazali imam al-Ghazali tí ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ bisimilayi rahman rahim tí ọba wí kò gbọdọ̀ sọ bisimilayi rahman rahim yóò ní bisimilayi pẹ̀lú ẹni òkèlè àkọ́kọ́ ẹ̀ẹ̀kejì arrahman ẹ̀ẹ̀kẹta arrahim yóò sì máa bá ìkúlẹ̀ àkọ́kọ́ náà kò sẹ́rì fún ìgbìyànjú náà ó dé ní. akọkẹ túmọ̀ àfa ni pé ẹ̀jẹ̀ ada ti mẹ́lẹ̀ ẹ̀mọ́ fẹ́ ká gbọ́ bí yé o torí pé abẹ́ ti kó sínú àwọn kẹ̀kẹ́kẹ́ tọ́lọ̀ wọ́n fi ságàtà fún òní ìrújú ti mẹ́bi àwọn nǹkan kíni kan náà. Dàkàrà bá bọ̀ àlè yìí pé àwọn gbogbo tí àbàmọ́ ẹ̀ ti táwọn ìfúnṣẹ́ náà bẹ̀rẹ̀ wọ́n wá fọ̀rọ̀ fọ̀rọ̀ sí méjì lọ́dọ̀ wọn. Wọ́n ní gbogbo nǹkan bá jẹ́ wípé tí èèyàn bá ṣe nǹkan tán, ìgbéyàn ti ṣe nǹkan kò ní rí bó ṣe rí mọ́, yọ bisimilayi nìkan láyé máa bẹ̀rẹ̀ rúùn kan bẹ́ẹ̀ àrùn amánàtọ̀ yìí mi ò gbọ́dọ̀ sùn bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ mọ́ bẹ́ẹ̀ pẹ̀rẹ̀ ẹ̀rìn sì ni wa ẹ̀mí iṣẹ́ ilà yusabi ubi hamdi kò sí ntọ́nà ọba láti ọmọ àtàkọ̀mọ̀ fọ́nà ọba nígbà bá ti mú kúrò nílẹ̀ kò sàkọ̀mọ̀ mọ́ kí mo tún wá fẹ́ máa dá kọ̀ kẹ̀mbẹ́ ntì mọ́ síbi ẹ̀mú nǹkan sí ẹni. Òrí kí n tún sọ̀rọ̀. Èèyàn fẹ́ jẹun oúnjẹ tó gbé kalẹ̀ ní sábà kọ̀ọ̀lọ́ wá ìmì ṣe ilẹ̀ àlùsáfì òbí hàmdi wà láti láti ọ̀pọ̀ ọ̀nà tẹ̀sí hàwọn ọ̀nà tí ń bá nǹkan kọ̀ọ̀fẹ́ mọ́nà ìlẹ̀ mẹ́kọ̀ọ́ yé ajakọ̀ oúnjẹ tó bá jẹ ọ̀ wọ́n sọ pé bisimilahi rahim torí tó bá tiẹ̀ jẹ́ tán kò mọ́mọ́ tá a bá dẹ̀ bí àlùwàlà bisimilahi tó ní káwí torí pé omi tá a fẹ́ bí àlùwàlà yìí wá ìmì omi yóò tún jẹ́ omi mọ́ padà ń bàbá ti bù dánù. wọ́n ní ẹ̀rí nù ọ̀rọ̀ ń dáàbọ̀ pẹ̀lọ́pẹ̀lọ àbí ọ̀dà. wọ́n ní ẹ̀rí sọ́ọ̀tù tàwọn bá náà gbọ́. nígbà tó jẹ́ ife sọ́lọ́ fẹ́ wọ́n fi àkàdá ọ̀rọ̀ wọn. ọlọ́pàá sọ́ọ̀tà sọ wípé. براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين táìmù yẹn tí àyà yóò sọ̀kalẹ̀ àdébí padà dé láti gọ́sọ́tù tàbúùd ọ̀sọ̀tà nígbẹ̀yìn tí ó kù díẹ̀ dábìbí ọjà rẹ̀ láyé. àwọn èdè má ti fẹ́ yípo kàbà wọ́n máa ń yípo rẹ̀ pẹ̀lú pé wọ́n lọ rè wá aṣọ tí wọn ò ẹ̀rí tàbí wọ́n lọ rè yí aṣọ lọ́dọ̀ àwọn kùrẹ́ṣì ẹni tí ọ̀bà wá rí aṣọ tí ẹ̀rí tàbí kọ̀ọ̀rọ̀ aṣọ yẹn lọ́dọ̀ àwọn kùrẹ́ṣì wà yípo kàbá kọ́nà ọlọ́run ìta sọ̀kalẹ̀ fún ìsìnkú bara'atun minallahi wa rasulihi. ọlọ́run ní wò ní tí màá tètè ní sí mọ́. mo pa ti tẹ̀sù rẹ̀ tó ló wọ́n yàn lọ́rẹ̀. bara'atun minallahi wa rasulihi. ìkéde ńlá lélẹ́yìí o wípé ọlọ́run àtànàbí rẹ̀ wọ́n ò fẹ́ súnṣe báwo wọ́n ò fẹ́ súnṣe rárá. kọ́ wá máa jẹ́ èèmọ̀ fún yín lẹ́tàwárẹ̀ ìlàlẹ́dínà àhàtúnmìnà lùmùsìrìkì kó tún máa wá jẹ́ èèmọ̀ padà kọ́ máa jákòókò yìí mùsùlùmí gbogbo àwọn tẹ́ ẹ ti sàdéhùn fún pátá nínú àkèbèrè ẹ̀jájọ máa lóko papọ̀ ẹ̀jájọ yára wa ní nǹkan ìjájọ pàǹkàkà papọ̀ ṣé bá tàwọn kò sì máa ń gbà tọ́lá àtàlẹ́bí náà jáwọ́ bí ọ̀rọ̀ wọn. fàtí wúfin arúgbìn arúgbà àtà àṣìwórìn ilé àti wàá sọ fáwọn kèfèrí wípé àwọn kan bẹ́nu àwọn kèfèrí tẹ́lẹ̀ tọ́jọ́ wípé kò sádẹ́wò láàrin wa à ń pe kí nìkan ní hijina hijina ni wípé ká sọ wípé láàrin àwa àti kápẹ́ lápẹ̀rẹ̀ àwọn tẹ́ ń bẹ́ ń bàdàn o gbogbo wọn mùsùlùmí ni àwa alágbára àwọn ará Ọ̀yọ́ wọn jẹ́ kèfèrí lápẹ̀rẹ̀ ni o àwa máa ń sábà jọ àwọn ní kò burú. láàrin bíi ọdún mẹ́ta gbogbo ẹ̀ ń bá ń bọ̀ láti Ìbàdàn lọ Ọ̀yọ́ olè Ọ̀yọ́ ọ̀gbọ̀dọ̀ dá lọ́nà jàgùdọ̀ Ọ̀yọ́ ọ̀gbọ̀dọ̀ dá lọ́nà bákan náà ìtìmọ̀ mọ̀lá náà wà bàdàn náà àjọṣe yìí dínà láàrin ara a sì lè bára wa jagun méjì o ṣàkóso méjìlá mi àwọn kẹtì wa ń bẹ nípa nú àwọn ìrìtọ́jọ́ wípé bẹ láàrin àwọn ọlọ́run wá ní pàtí ìhùfìl arúgbì arúgbàtà àṣùwìn báyìí oṣù mẹ́rin péré olókù báyìí aṣùwìn àrùn mo fi ilẹ̀ báyìí fáwọn kẹfẹ́rì wọn máa rìn káàkiri orí ilẹ̀ ọlọ́run ọba firi nà oṣù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́rin o ìjà dé ṣùgbọ́n o àwọn wo ni gbogbo ẹtí ọba ti padà ní islam ẹ máa bá ọjà gbogbo ẹtí ẹ bá wà ládéhùn pẹ̀lú wọn tádéhùn wọn náà tó mẹ́rin lọ wọn kó mú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n o tó ti bẹ́ẹ̀ náà ẹ máa wò ìmọ̀lẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ tààlà ilà lẹ́dínà àtúnmìnà lùsèkì àyàfà wọn tẹ́ ẹ ti jọ ládùn kí n tó ń sọ ọjà yìí kalẹ̀ wọn kọjú oṣù mẹ́rin ẹ̀yàfà àti mọ̀ ahidawìlà wàláyé wọn gbé ayé ayé àti ẹnu sọ́tò ẹ ẹ kí ló wá tó fọ́nà jáde ń bẹ̀ wọ́n ṣé kí fèrè lẹ́yìn. naam dẹ̀lí lóṣù mẹ́rin nu ṣé n tọ́ ma ba sọnù sọ́tò kí ọmọ yá yà padà torí ìfẹ́ nu ẹ̀.

ṣùgbọ́n tàwùkìfíyà làlámàrí bá a ti bá tá a jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn sọ̀hábà táwọn ìjọba sọ̀rọ̀ sàlám ò láfílẹ̀ o. ọ̀rọ̀ ìdá àpọ̀. ọ̀rọ̀ ìṣe ọ̀dà àpọ̀ bí wọ́n ti sọ. fẹ́sọ̀ sọ́lá ọ̀pọ̀lọpọ̀ wáyà tó a bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ yá bísí ilẹ̀ Allahu akbar. ọlọ́ọ̀ba ilé ìfún mi o àti fara ilé mi àdí òdu. ìtọ́ bá ti bí bá ti pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ó ti di ọ̀rọ̀ ẹ̀rí kí n túmọ̀ rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú pé amla ń ṣúrọ̀ ká ṣàrọ̀ ń la òun nà dín máa lábìyà dàbí ìlà àti ma lam ya'dam bihi Allah ma lam yashfa ta'ala li ibadihi la yadinunahu bi. ìtọ́nà ọ̀bá sọ pé báyìí ti ẹ ti sìn ní àbúrò kìsìn. nda wantu alamari káàkiri ọ̀rọ̀ yìí dáa pọ̀ pé kí èèyàn máa lò tó tọ́ tó bá jẹ́ pé nǹkan ò ní ẹ̀sìn tìmà kéèyàn wulẹ̀ ya náà fi àmọ́ràn sí tàbá jẹ́ pé nǹkan àbí lónìí. tí wọ́n rí pé ìpè wà mẹ́ ọ̀rọ̀ yìí wá ń jọ ń jọ ń jọ ń jọ hatta ra'ayna tariqa min turki hadha al-hadith inda min Bukhari táwọn ibi fẹ́ pẹ̀lẹ́ yàtọ̀ sí dàpọ̀ bismillahir rahmanir rahim. nígbà tá a járí tẹ̀lé ìlú bọ́rọ̀ ń ṣe dáa tó àwọn àlùmọ́ àbá àlùmọ́. tá a bá ní àlò àwọn àtẹ́ra wa padà sí ojúmọ̀ kí lójúmọ̀ tí a máa sọ pé bísímìlá tó du ẹran á jẹ ntọ́ka àbá àdéjẹ. tọ́mọ́tò ní bísímìlá ìrọ̀sìn náà ìn á àbá àdéjẹ. tí a máa wá di àbá àlàkọ̀kọ́ tó sọ bísímìlá tó ní à èmi náà fẹ́ fi làmúlò àyè sí ìfẹ́ dákọ̀ kẹ̀mbẹ́ nìkan ìfẹ́ mọ̀ bẹ̀rẹ̀ mú jẹ́. ọsẹ àbí ọsẹ nàám tí ọba má pè dẹ̀lí ìlú ń bẹ lórí rẹ̀ kò sè kò dé ní tọ́wọ́tọ́wọ́ má pè dẹ̀lí ìlú ń bẹ lórí rẹ̀ tí ò yẹ jù bá lọ kò tó sẹ́yìn tó bá wà má pèsè yìí lù wa dáa fún mi wípé ọ̀yà máa lójú méjèèjì báyìí kí náà tètè kọ́mọ wà kọ́ yàdá rẹ̀ kọ́ yàdá rẹ̀ pẹ́tọ́ máa tè é pé ìtọ́jú kọ́ ọ̀nà àtẹlẹ́ yìí nígbà báyìí òní tó báyìí nígbà tá a ti rí dẹ̀lí fún a wà bọ́ mi pé kásàdúrà tán ká ní fatia jaka fatia ìnáàkọ̀ yìí náà ọlọ́jọ́ lè wọ́n sọ́ọ́ làkọ́díjà fún mẹ́ta mẹ́rin ọlọ́mọdé òsàbò ọjà kúnlẹ̀ lọ. kílẹ̀ ti ń bẹ lórí ẹ̀. torí ẹ̀ mo sọ wípé a mú a a a tára ti sọ yóò tára ti sọ yóò a wà máa fi ṣe kìyà sí yòókù a máa fi wọn kẹ́ yòókù lọ. a pé ah, bàbá kí ni ẹ̀rí tẹ́ ẹ fi sọ pé fátíà kọ̀ọ̀kan fáfá wa lọ́ba sílẹ̀kùn àti fún ẹ. láti ọ̀tí wa ti máa sọ rí fún ọ̀wá tó kà bísílẹ̀ bákọ́rọ̀ kọ̀ọ̀kan lọ́ba nìkan ló sá sùn. nàá arákùnrin àdìsí ló ń dẹ̀. فقط wọ́n ní bàbá tó jẹ́ ìdíje bẹ́ẹ̀ bàbá ní mọ̀ nǹkan wọn ni o bàbá ní ìta gbọ́ inú ta fi máa ń ṣe tàwa sùlù tí yàn fi máa ń sága sọ̀rọ̀ sọ̀rọ̀ tààlà ó kọ́ náà bá bẹ́ẹ̀ sífà rẹ̀ náà bẹ́ẹ̀ ìròyìn ẹ̀ bẹ́ẹ̀ Qur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni wàlìkàlám sífàtún lìlá ọ̀rọ̀ síré ara àròyìn ọlọ́run ọba ni pé ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ni ẹni tó bá gbàgbọ́ náà bẹ̀ sọ̀rọ̀ kìí ṣe mùsùlùmí. bákan náà Qur'an kàlámù Allah laysa bi makhluq ọ̀rọ̀ lọ́wọ́ bá ní kìí fẹ́ẹ̀dà gẹ́gẹ́ báwọn kan ṣe sọ wípé ẹ̀dá ni tí ó sì ti yà jẹ́ àwọn afáàlùsùn náà torí ẹ̀kan mínú ìmáàmù muhaddithin al-imaamu ahmed rahimahullahu ta'ala wọ́n tún fi ẹ̀wọ̀n wọ́n jẹ́ yàtẹ̀ sí lórí pé kọ́sùmọ̀sọ̀ ti ń sọ fún un gbogbo fìdílé tá à ń rí kèé ṣe nǹkan ayé ìsìn nǹkan kàtà pè mùsùlùmí dáadáa ni wípé pẹ̀lú òògùn ọlọ́run èmi fi ìfẹ́ ẹnu sẹ̀sìn ọlọ́run tí èèyàn bá ti fi ẹ̀mí èèyàn kú oríire pẹ̀lú òògùn ọlọ́run sì ni tẹ́lẹ̀ nìkan àfi torí tọ́lọ́run tànàbí ìyá jẹ àbá àkọ wọn nà wọn nà lẹgba kọ́ńtà lára àwọn tí wọ́n kó wọ́n pẹ̀lú kan náà ní ahmed bin nasir nnadé àfi ọba ni wọ́n bẹ̀ lórí kí wọ́n dùn nínú rìwáyà mi lọ́wọ́ àwọn àfa wọ́n ní wọ́n dùn tẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ sí nǹkan alif ahasiba nnasu an yutraku an wa hum eléyà ti tẹ̀lé fún yín ni o kẹwàá mo tó du ikú ọkàn ẹ wọn náà yóò kú òkú olùdí jẹun sọ. nítorí mú ni a máa sọ tó jòdòdò kótó wa kó bẹ méjì ní ìyí máa kọ́ máa yé wọ́n kà pèsè lẹ́nu náà nígbà máa wí kí kò yé gan nígbà dẹrù bá pẹ̀lú nígbà tó náà wọ́n kọ́ lóyún káàkiri lọ́wọ́ sẹ́yìn dáadé sáfì ẹ̀ ẹ̀ tó lórí nígbà náà olórí mi tí a bá ti sọ sí èmi lèmi sọ káàkiri ojú kan tàbí kọjá pé tí ń sọ òde sáré ọkàn rẹ tó ti bá a ti rí bàbá ti pariwo pariwo tó ǹjẹ́ àbátí ẹ̀wà compromise ìjọkan ní abá wa padà yà sí di olé lóko bàbá ni máa dùkọ́ lọ́dọ̀ rẹ̀ kọ́ máa lè forí jì wọ́n wọ́n pẹ́ gan-an wọ́n ti gbá pé ẹ̀ ṣé òsì yàtọ̀ láàrin ẹni tí ń jẹ alàyè àti ẹni tí ń jẹ òkú pé ṣe bí àwọn alàyè náà ń kó fẹ́yìn gbogbo ọ̀rọ̀ da àràdá tí ò ní tuma ìmọ̀ muhammadu wa dúró déédéé. ẹnìkan kọ lẹ́tà sí nígbà tó wálé wọn ah, ọjọ́ ti lọ. ìwà ń sọ fún pé hadili kutu busa tẹ́ńtẹ́ yìí ya ahmadu. هذه الخطوب ستنتهي يا أحمد فإذا جزعت فإذا جزعت للخطوب فعل لها فإذا جزعت للخطوب فما لها هذه الخطوب سكنتين يا أحمد ṣùgbọ́n ìmọ̀ muhammed nígbà náà lọ ẹ máa wo ìmọ̀ wọn ní kuraani àwọn kan ní àrùn bá ara àwọn àfáàtàn máa súnmọ́ ìjọba wọ́n sá hàn hàn hàn wọ́n ní kuraani tẹ̀ ń wo ẹ̀dá ló náà tó náà mí. àwọn afáàlù súnmọ́ táwọn dúró lórí ọlọ́run dára bíi báyìí àwọn ní kuraani ọ̀rọ̀ ọlọ́run ni. ọsọ ọsọ báyìí ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ tọsọ báyìí tó fi hàn jìbìrì sàrùsà fúlàmù kèé sẹdà láyé tá a wọ̀nyí tẹ́lẹ̀ omi ìbá gbọ́dọ̀ mọ́tí aláwọ̀ yóò ní àhà ní kí á ní wàhálà àwọn àdìgbé wọn bí àjẹ nítorí eléyìí ṣùgbọ́n àwọn afọ àgbọ̀yé nígbà ọjọ́ wípé ìmà òní ọ̀fi ń táàkà àwọn èrò kan lórí ọ̀nà ọlọ́dà ẹ wá wà burúkú o tá a bá ní Qur'an ẹ̀gá ni àní náà a wà ní kò burú nígbà òtí jẹ́jà tí mo ká lápò ní àdìkèsè mo ká lápò ẹni tí wọ́n bí o náà bóun náà láyé mi àbí wò ní tí bá ní bí sunna ń tẹ̀ tọ́lọ́ nforí yìí àbí ọ̀tẹ̀ tọ́lọ́ nforí yìí tí wọ́n ní àná òkèdè mùkálàkù ajẹ́pẹ́ fẹ́ fi wí ọlọ́nu ipe òun náà lè ṣe bọ́ba ṣe wù. tẹ́lá tó ní kùránì kìí sọ̀rọ̀ ọlọ́run pé ẹ̀dá ni àwọn àbí pé kò sí kẹ̀kẹ́ tí màá jẹ́jà tí ò ní nígbà tó bẹ̀rẹ̀ táàmù dá ṣé kó tó dá yàtọ̀ lọ́dà ni àtẹ̀yìn gbàgbọ́ dá wa tán. ìbéèrè náà ti jẹ́ ẹ̀gbẹ́ ta wá lòun ta làgbà náà méjèèjì

ìmáàmù dúró déédéé. bàbá wa ní Qur'an ọ̀rọ̀ náà pàtàkì àlá ni ọ̀rọ̀ sì rèé ìròyìn ọlọ́ọ̀ni àjẹpẹ́ àtẹ̀bíyìn wọ àtàwọ́tìfẹ̀lì bisifati min rahman àti àyà tí mo tí mo tún pé Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ọba ni ọ̀rọ̀ sire adisifọ Ọlọ́run ni lára àwọn ìròyìn Ọlọ́run ọba náà ń bẹnu tá a fi máa ṣe o tá fi máa ń wá a sì fi máa bẹ̀ a jẹ́ pé máa akílá ọ̀wọ́lé àbí ọ̀wọ́lé ọ̀wọ́lé bí nǹkan nígbà Ramadan tó lè oní àná ẹni ọmọ tukura ní mọ́tàláṣí ọ̀dọ́ nígbà tí kò lọ náà ibi tí mọ́sìkì Tókíò yìí ti jẹ́ ní gbọdọ̀ wá pẹ̀lú onídìí tí yàrá ń lọ lọ́nà bẹ̀ ní eré àwọn mo sí gbogbo àdúgbò lọ́sàn gan lọ́ba gbẹ́bọ̀ ńdọ̀ gbẹ́bọ̀ bọ́ọ̀bá ti dìbò nù wọ́n kọ́ bẹ́ẹ̀ jẹ́ ẹ̀ bọ́m̀bà tókè gbogbo àwọn afáàbọ̀ wọn àfáàbọ̀ láti kò tí àwọn ọmọ ń fa ẹ̀sìn tí wọ́n ti bọ̀ àgbàlagbà mọ́tà ti nà ọ̀nà ìsáré borí ká níwò làbá wa dẹ́wọ̀ yìí kó ni wọ́n ṣe jẹjẹ o torí pé oorun lòdì sùn tó lálà wípé àdùbà fẹ́ àdúgbò kò sì sí ilé tí ò ní wọ̀ ìfẹ́ àdúgbò ló ní òun gbúgbèrè owó lọ́wọ́ ẹ̀nìkan tó fi ṣe pèsè ní tó wá lè fi ẹ máa bínú tàbí kẹ́ ẹ lè fẹ́ tó ń ṣe ọ̀dà ni pé ẹ kọ̀kọ́ àwọn òpin sọ́kọ̀ lòun máa ti ni àbí kí lòun sọ sí mo ní kí lẹ́yìn sọ sí ó lòun sọ pé kúlámà àwòkọ̀dún náà rọ́ọ̀lì àdúgbò àlọ́ gbogbo ìgbà tó ta bá ti ń ogun náà ọba àpàdé ha ọmọ sọ̀rọ̀ alákatí kí bí ẹ̀dẹ̀ lẹ́yìn bí ẹ bá dojú kọ àwọn àbúrò kò tó ní ọba ṣé tí báwọn làbọ̀ wá ní láti pè yẹn ṣé ó gbólówó tó ebi bí àdúgbò lélẹ́yìn ebi ọ̀fun mi àdúgbò òru ni. ṣé ẹ ti rí wàhálà bí kéèyàn máa sọ wípé ọpọlọ máa fi ilé náà ti Aya, kùránì ọjọ́ kan náà ni oògùn tí wọ́n jọ dùyàwó pẹ̀lẹ́ nìkan pé wà ní gàmà àgbàtà lọ wà ní gbẹ́tàlí àgbàtà mi nì mẹ́rin mẹ́rin tèmi ni ojú oṣù ọlọ́run bá wọ. ilé ìdí oògùn tí ẹ máa ti gbẹmí lọ́dọ̀ lọ́wọ́ wá ń jọ. wọn bẹ ti fa obìnrin mara wọn lọ wọn wá já màkà lọ ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ mẹ́rin tó wá pẹ́ rọ́yìnbá nìmọ̀nà lọ́dọ̀ lárúbáwá ó ní kí èèyàn máa bẹ lọ́hùn ojú òdì nǹkan fún yàn. wọ́n wá sin ìyàwó ìlọ́lé ọkọ wọ́n wá bọ́ ẹgbẹ́ kan. يوفي بها ريب المنون لعلها تربص بها ريب المنون لعلها تربص بها ريب المنون لعلها تربص بها ريب المنون لعلها تطلق يوما

ẹ máa bá ara kan rẹ̀ sọmọbìnrin tó já mọ́ lọ́yìn. sọ̀rọ̀ bá sílẹ̀ àárọ̀ ilẹ̀ ìrọ̀lẹ́ nílà àlá. kó jẹ́ pé àwọ̀ iná fi wú ẹnì kejì mi jù mí lọ sí ẹja mọ́ lọ bá ń kó kúrẹ́ kù. sọ̀rọ̀ bá sílẹ̀ àárọ̀ ilẹ̀ ìrọ̀lẹ́ nílà àlá kakọ gane ewu ẹni kejì mi tọjá máa ń lọ yìí bàbá nù ẹsẹ rẹ ọmọ tó lẹ́mà. sọ̀rọ̀ pàṣẹ ha tírú wà lábàáyé lọ́wọ́ afasẹ́fàṣù bá dé bá tutọ́ lákòyàwó kan àwọn ẹ̀rọ àlẹ́ ìlú wa tutọ́ lákòyàwó kan àwọn ẹ̀rọ. gbọ́dọ̀kọ́ ẹ ọ̀kọ́ máa bọ̀rọ̀ lọ́dún padà bí ọba jẹ́ pé ọba ní fi àkàrà búkà bá ń kọ́ pẹ̀lú gbàdá. ìdújá máa sọ̀rọ̀ dáàrin yẹn afẹ́jẹ́ máa mọ̀ wípé gbogbo wa àwọ̀lá ìyàtọ̀ ìyànjọ ní àwọn nǹkan tí wa ti nípìnlẹ̀ máa lójú sí i. wa lọ bí bàbá kurani ọ̀rọ̀ ọrụ báyìí ọ̀rọ̀ sì ni ìròyìn ní fọlọsùn àtàlà láti lè ìròyìn kí ni o. kí ni ń tẹ ẹrù ń bí ń tẹ ẹsẹ o ó lóun fi ṣèrànjá òkú ọ̀nà ọgbà dùn àwọn ǹjẹ́ nàbí ṣèrìṣẹ́ ìjáde láyé yẹjẹ àwọn sọ̀hábà ti bẹ wọ́n ni wò sí. tó sì ń fẹ́ dáadáa fún wa ajẹ́pọ́lọ́hún ò kàtàrà ẹ̀sìn fún wa ni kò sì ní ìdí ni. kọ́nà mo rí mú àwọn àfa àwọn tó yẹ pé pẹ́sìn àbá ti ń ṣàdúrà fún un tó bá ti kí nǹkan kan bọ̀ náà tánà bí òpè á ti ṣàdúrà ó ní ojú ẹsẹ̀ ah! ńlọ fúnra mi àdúrà mi ò gbà. fúdé ìjẹmọ ẹjẹ àti ìsara bísílá Allah, ala gbogbo àwọn òkú alọ́dọ́ máa ní kíá ẹjẹ apájì. ìbájà ìbájà. kò sí wàtá wàtá máa bá wa ẹjẹ apájì kó o bá fẹ́ kà lálà tó kébì lẹ̀ kà kó o sì bẹ̀rẹ̀ òun lẹ́yìn wàtá ọba kàtán. rìwáyà wa lọ́sibẹ̀tẹ̀ múlẹ̀ bí ní láì tààrà dàmẹ́ bẹ̀rẹ̀ hàkì ẹnu kò kọ́ ṣùgbọ́n fatamulẹ̀ kẹ́mà ka káàpù kọ̀ọ̀kan jọ juma múlíkù náà takọ́rùbà ila Allah ṣùgbọ́n ìtọ́ da pọ̀ gan ni wípé kéèyàn onígbà tí ó máa parí Qur'an bóyá ọjọ́ mẹ́ta mẹ́ta ni o ọ̀sọ̀ọ̀sẹ̀ ni o jọ́mọ́ àbẹ́wà ni o jọ́mọ́ àdúgbò àdúgbò ni o kílò kọ̀ ni o mọ́mẹ́ntẹ́ pé jọ́mọ́ àtàmẹ́ta ni máa parí ẹ̀ ní sọ̀rọ̀ díẹ̀ mọ́mọ́ náà tí rọmọdún bá wá dé yọọ mọ nìkan lójú wọn yọọ mọ nìkan lóru lẹ́yìn wọta wáyé náà. mo sì mẹ́ẹ̀nìkan tọ́jọ́ wípé ẹ̀ ẹ̀ ẹ̀ nìfẹ́ sọ torí mo ní ẹnìkan tó le tó gẹ́lẹ́ ni ala kulli hal kunkan tó sá subhanahu wa ta'ala ṣùgbọ́n ala wípé ìbánabí fi súnmọ́ wọ́n ní ìsìn ẹlòmí ọ̀wọ́ àbọ̀ bẹ́ẹ̀ òun kò ní ìdí nákìlù nákìlù ló gbẹ́bọ̀ àti ìsìn tá a gbà lọ́dọ̀ rẹ̀ wá yọ wà ní orí ló fẹ́ dìde ẹ̀yìn àfa ìyẹn mẹ́ tẹ̀sìn rò ẹ̀ mẹ́ tẹ̀sìn rò ní ìsọ̀rọ̀ lọ́mọ ẹ̀ mẹ́ tẹ̀sìn rò wọ́n ní àdẹ̀sìn rò ṣùgbọ́n bóòlù àdẹ́bí ìsìn lò نعم، bóyá ní sàǹsàn gbọ́dọ̀ òṣìṣẹ́ ala kulli hal káàkiri dára dáadáa ṣùgbọ́n ìta gbọ́yé ìta àbámọ́ bá a ti lè sàrẹ̀ ìfẹ́ lómi ká máa lù bá a ti gbọ́yé wọn. tí màá wá débi pé a lè máa sàrẹ̀ ìfẹ́ lómi ká wá sàlẹ̀ yìí fún lọ́nà tí ó gbà yìí. kìmí àtàbárà kan sọ̀rọ̀ ǹjọ́ kan wọ́n yẹn nìkan dárò lágbólé ibi kan pé à ọ̀rọ̀ rí àbá kan tí baba nta wà gbé náà wà fọwọ́ ni pété abáró ń súnfí tá a ti rè jò ejò láti ilẹ̀ ń súnfí ni a pa àti àbá mọ̀rọ̀ ọmọ nígbà tí wọn sàdájọ́ nínú sọ wọn sọ fáwọn míì padà torí pé ah ọmọ ẹ máa ń sọ́ra fún ọ ọmọ ń sọ̀rọ̀ kúkúkú kú rẹ pàrẹ̀pàrẹ̀ yẹn o wọn bàbá ń sùn kẹ̀ ń bọ́ sọ̀wádà jọ náà ó ṣùgbọ́n eléyìí lè sọ̀wádà fẹ́ wá rí àwọn ọ̀dọ́ ìgbà tí ń dẹ́kun yé dojoojúmọ́ náà láti láwùjọ kó bẹ́ẹ̀. ọgbọ yẹ pé òní òní kúnlẹ̀ ọgbọ yẹ pé òní ìdọba lẹ kí tó wá ní ọmọ rẹ gàgà wọn bá kọ yàrá ọwọ́ òkè ẹ jẹ kókò kúnlẹ̀ sí ọtẹ lọ́wọ́ tẹ́lẹ̀ ọgbọ yẹ lọbẹ ọbẹ tó ti wá di kí ẹ fẹ́ gbà mí lẹ́yìn nàám kí ló tún nàgà nàám. agbọ́dọ̀ kí ìtara dáadáa àyẹ̀fẹ̀lẹ̀ kì bóòsì. kọ́dà wà láì táwọn àgbàlagbà ń gbọ́ yìí pé ẹ̀sìn tuntun lè mú wa ẹ̀sìn gbẹ̀yìn gbà. bọ́mọ kí o zamani ti wà ẹlẹ́sìn zamani náà wà ẹ̀sìn zamani nù ọlọ́sọ̀ọ́ àtàlà kéèsì wa o kéèsì wa o. هذا بجنب بجانب مين بسم الله الرحمن الرحيم تحت بين أثر جابر بن عبد الله رضي الله عنه رضي الله تعالى عنه قوما níbẹ̀ lẹ́ẹ̀kan yìí pé ọlọ́run sì ń búra pé bi'izzati wa jalali la yusammasmi ala shay'in la baraktu fi gbogbo tí wọ́n bá dáa kọ̀ mí sí wala alli asukkum ila qissati 'abidatin ismuha rabi'ah ara àwọn èèyàn dáadáa tó ti lọ ìyá kan bẹ̀tẹ̀ ń pè ní rọ́bíà kama darakun ìsọ́tà àlà àlámà Fakhruddin Ar-Razi ìyá yìí ó ṣe tààjúdù ìsúwìn lánàá lè tilẹ̀ kúlẹ̀ ìsúwìn lánàá gbogbo nǹkan ẹ̀ lólé ọba ṣe tààjúdù lóṣù ó sàpàyè tààjúdù tán kò sì lè díẹ̀ àsùnmáà tó ó kírun ọba sọ̀rọ̀ padà lẹ́yìn àtúmá lórí bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọlé rẹ̀ ó lè ti dé ọba kó òkú aṣọ kọ́bọ̀ tàbá yìí fálàmì àtẹ́lẹ̀ nàlùbá ọba bójú ọ̀nà gbogbo ẹ̀ sára yìí ìwà alábùkù àlèlé ilẹ̀ fẹ́ mọ̀ ọba kó òkú aṣọ fáwọn àtọ́ àhà fàwájẹ́ nàlùbá bó ti da òkú aṣọ lẹ̀ kàn lọ́ba lójú ọ̀nà tí wọ́n ní kó tó wá kó yàgbé wàhálà wà ní ìfà rẹ̀ lọ́ba tó padà bó tún ṣe kó gba tó mẹ́yà kó tún bóde gbogbo ẹ̀ bá tó dàbí ara ògiri. wọ́n tún daṣọ ilé fọwọ́dọ̀ àṣìyá fọwọ́dọ̀ àlùbá fọwọ́ tún daṣọ ilé tọ́lá tó rojú ọ̀nà. wọ́n láti mo ṣe fi ń tó rí bí ìwọ kọjá kí n wá bó láìmù kankan ń wọ́n kù pátá ń pọ bí ìgbà tí yàn pé ọ̀nà ibi tí ọ̀nà wà náà ni ó tún lọ jí tí ó nígbà tó fi kàn yín ó wá àtẹ̀sílẹ̀ mẹ́ta ó wá wà bí nílẹ̀ kẹrin fáyidà huwa bí sọ́ọ̀tì fi záwí àtìlẹ́yìn ó wá ń gbóhùn kan lẹ́gbẹ̀ẹ́ ẹnu ọ̀nà wípé wọ́n kùmáṣ ọ̀kasọ alásọ̀ọ́lẹ̀ nítorí wípé fa iná malhabibu fasultọ́ọ̀nù yẹ̀kìrán kò sí wánu. bọ́ọ̀lì àwọn ọlọ́run bàbá ti ẹ̀sùn lọ àwa táwa jọ́rẹ̀ rẹ̀ tá a jọ́rẹ̀ fún àwọn èsùn bó ṣe kọ́ bóde nù. lọ́la àwọn òkò yìí nípa ìfọdàfọdàsọ wọn àti nǹkan kí o sì máa ṣe ìtìhánà gbogbo ọlọ́ọ̀bá sọ wa tààlà láàlì àtúkùfẹ́lá màjá mi pé sọ́tì ذكرها الإمام أحمد في المسند من حديث ابن عباس رضي الله تعالى عنه وأرضاهما لا أبي سليمان كحط الناس ọ̀dàdá bákan náà ọ̀kan nínú àwọn èèyàn dára tí mo nífẹ̀ẹ́ kọ́ńtà ìmọ̀jì kọ́rọ̀ ẹni náà dàrú ó sì nà bá mi sí ọ̀dọ̀ nígbà tá à ń bọ̀ láìpẹ́ kí ni ẹ̀dẹ̀ dàá pọ̀ wípé kámẹ́sì ìyáwó súnà tá a bá kíyèsí ooru tí ń mú yìí àwọn ń tan rédíì fẹ́ fan àwọn ẹ̀fọ́ wà lọ sago nígbà tí ìbá lọ lè tán. wọ́n á bo àwọn. wọ́n tún wá padà kásà jo gbogbo àwọn gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó yẹ kí agbọ̀rọ̀ bá ní wọ́ lọ ọ̀wọ́ lọ wàláhì sún a ti di ọ̀dàlọ́ wa dá aláyàn bí sùlẹ̀mẹ́ yẹn ọwọ́ akéde wípé tọ́ba dọ̀la á lọ sí gbangba pápá láti lọ rí sádùá bẹ́ẹ̀ lọ́hùn kọ́ba ní rojú bó ti wá jáde lé ńdọ́kejì àtàwọn ẹyẹ àtàwọn àlìjẹ̀nù àtàwọn èèyàn bí wọ́n ti máa ń lọ yẹn bá ń lọ yẹn bá ń lọ tọ́lọ́ ń ṣe àwọn ìgbìmọ̀ káfáàlì bí sùlẹ̀ mọ́hún lára rẹ̀ wọ́n ní àwọn apẹ kan tó yẹ pé ibi wọn bá ta pẹ̀ntì náà ni ó kù sí kó èlé gbé kó mẹ agasọ ni wọn fi máa lọ bó ń jẹ mẹ tó yẹ pé rúyàn bí ruwa yìí ni wọn lọ bó ń jẹ mẹ agasọ sẹ ládà ni wọn fi lọ máa bó jẹ mẹ bí apẹ tó tó tó jogún láti lọ fún ni sófin òṣèlérí bẹ àjẹnú ẹyọkẹlẹ látàbọ ogobi láti dé bi tí gbogbo ọkọ̀ ti ń kọjá lọ abẹ́ ìṣẹ́ ti ń lọ ní ẹ̀ ti ń bọ̀ gbogbo lè tí ọ̀kan ní. orí ẹ̀ ti ń jẹun àbí abẹ́sọ̀kọ́ orí ẹ̀ ti ń jẹun èyí tá a fojú rí ńkọ́ wéèlì ńkọ́ àtàwọn ẹ̀jẹ̀ sáàkì ala kulli hal ẹ̀ wọn wá bóòlù wọn wá ń lọ wọn lọ wọn lọ wọn wá dáa nìkan wọn sọ ma dáa nìkan ẹlú ẹlú. fáyidà àhúwà bíi gamlatin mustaliqiyatin ala qutaaha ra'imatin rafi'atin qawa'imaha ila as-sama' تقول بسم الله اللهم إنا خلق من خلقك ليس بنا غنى عن رزقك فإما أن تهلكنا وإما أن تسقينا. أما يدو يدو يدو يدو kí ló dé ọba ní ẹ̀sà ṣẹ́kù ló bá rí èèrà kan lójú ọ̀nà mùsítẹ́lìkì àti àlàkọ̀fà ọ̀fẹ́ yìí lélẹ̀ ọwọ́ àti pàkó lélẹ̀ rọ́ọ̀fì àti kọ̀wá ìmọ̀ ìlà sàmà gbogbo ẹgbẹ́ rẹ̀ ọwọ́ àti sàmà báyìí. àwọn afọ àgbàtà sọ̀rọ̀ lórí rẹ̀ lára àwọn ọ̀nà tí yẹn máa ń gbà sí pẹ́pẹ́ fún fọ́lọ́ ńkọ̀rọ̀ ní tí nǹkan bá dí tán. èyí wọ́n fẹ́ ìlílẹ̀ yọ wà náwó ẹ̀sọ́ lọ́sọ̀rọ̀ àtàlà yọ nàṣẹ lófin. táìmù kọ́dà kéèyàn jẹ́ ẹlẹ́sẹ̀ kí ló lè dá sí táìmù tó ní ẹ̀já ń jarẹ̀ láyé ná bó ti tẹ̀ sọ̀kọ̀ àná tí wọ́n èkó pọ̀gbọ̀ mọ́lẹ̀ pẹ̀fẹ́sẹ̀ ayé ìyẹrẹ ẹ̀jẹ̀ kalẹ̀. ìwà ń pè àlọ́ ọ̀hún ọlọ́run bá wa ọbọ nkẹni ọ ìnà xọlìkùn mi xọlìkì ẹ̀dá kan àwa náà nù ẹ̀dá rẹ ìyá ìpọ àrùn mi mu àwìrà fa ima àǹtòlì kanà bọba kúkú fẹ́ pawárẹ tó wulẹ nídìí òfin yà ìdí amábá yìí kòkùsẹ tí ó bìọ ọ wà pawárẹ wà ìmà àǹtẹsíkìyànà wà ìlà ìkẹ́ rẹ ọwà fìsànù wà bánirọ dòdì àrí gàmọ Ọlọ́run sì sọfà nàbí lójú ẹsẹ̀ lójú àbá wípé mo ti gbàdúrà yín pẹ̀lú àdúrà dé ìrànṣẹ́ àbíbá ni irji wa yọ náà faqad suqitum bi da'wati ghayrikum ẹ padà lé ọlọ́run ti gbàdúrà yín lọ́nà míì tẹ́ẹ̀mà ọlọ́run ọ̀rọ̀ jù láwọn ìpadà lé ìdìbò bá dé. kí ni ìwà asakọ̀rọ̀ mélòó mélòó ẹ̀ ń tí ìgbésí ayé ọ̀rọ̀ rùmọ̀ fún lónìí torí pé ń fìyà jẹjẹ dín sí tí ó sì mọ̀ débi òun ti forí sánú. mélòó mélòó nu ẹjọ́ rẹ̀ dáhùn tó sì yàn só náà kọ́rọ̀ òun dáhùn ṣètò torí ewúrẹ́. múlùmí náà ti ń tẹ̀rẹ̀ sí ń da tó ẹ pé látara nǹkan ọ̀sìn àdúrà rẹ̀ ti ń dà. ó ojú ọgbọ́dọ̀ pọn kínní yìí ibi ọgbọ́dọ̀ pamọ́ ó tó wáyé àkókò kan ní kankan ẹlòmíì ó sì fi ẹ́ lẹ́pẹ́ à nílẹ̀ Yorùbá yìí tí ó sì fẹ́ lè àgbóyà wà gbé ara ti rà kalẹ̀ báwọn ò rí ìjọ tó bá kọ́ mọ wálé báyìí kó tún máa rí hàn yóò sì sọ lẹ̀. kò sí ilé náà dára ẹ̀kẹ́ bọ́ yóò ti bọ́ kí ni o. فقد سقيتم بدعوة غيركم هذا بجنب وبجنب آخر النبي صلى الله عليه وسلم ó jẹ́ àmọ̀ pé ọlọ́wọ́ bá wá ìkọ̀ bó ń kẹ̀ ẹ́ pọ̀ ni. ومن هنا اختلف آل العلم في الرحمن أتي الرحيم wọ́n tó ẹgbẹ́ méjèèjì nìkan kan náà ní ẹtì jọ́sẹ̀ láti fi rọ́ṣìmà méjèèjì kò rọ́ṣìmàánú ṣé rọ́ṣìmù ṣé tàwọn ìlú ní padà jẹ́ fún rọ́ṣìmàánú àbí náàtù sọ wípé Ar-Rahman ní èèyàn gbọ́dọ̀ jẹ. àti wọn wá tẹ ẹgbẹ́ ọlọ́wọ́ bò olùfẹ́ yìí kankan ó sì lò Rahimu ní ọkọ rẹ̀. kọ́ra òru rọ̀ wó. Ansa fúnlá. Sùgbọ́n gbà tó lò ó fi àbùsí ló fẹ́ sọ lóko bákan náà ó sì wájú àti lákòókò bẹ̀ sọ́nà láti máa bèrè pé ṣé kò lè pọ́sibú tó kọ́ńtà tó mọ́nà. عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. إن هو تعاقب fún mùsùlùmí ni wípé kó jẹ́ kínní ọmọ ńlá kí lè rí wa. وفي بعض الغزوات الذي التي غزاها أبو سليمان خالد بن الوليد خالد بن الوليد وجه سرعة مجوسين جاك نتيا من بنو لا جاك كيلون كان كان هو أن قبل سنو سلام مسكتي يكذا هو اللي نقول بيها حتى متجرنا هذا الدين دين حق التي وطلت هل عندك شيء تثبت لنا به أن هذا الدين دين حق فنسلم جميعا agbára ti gba silamu ṣùgbọ́n afẹ́ rí àpẹẹrẹ pé ẹ̀sùn olú lẹgbẹ́ lọ gbogbo ẹnu yìí ti ẹ̀dùn kọ́lìdì wa ni sùúrù lè ti wà bẹ́ẹ̀ bá àfẹ́ rí gbogbo ẹ̀rí táwọn sọ́kìnà ó ní àwọn ọ̀sán gbà kó bá ní kò burú àtúni asúmbàlì kọ́tìlà ìtọ́ bá da inú dúdú lù yín pé ìwọ tó lè pa ẹ̀ lójú ẹ̀sẹ̀ bá ń gbé yìí. jẹmọ ẹjẹ àti ìsara tòótọ́ àdàmọ ni pé ìmọ̀ni ò lágbára àbọ̀ nígbà tí tí a bá ti jọ ìsọyà ọyá náà nù ẹgbẹgbẹ àjọ ríra báyìí bó ti kọrọ ní wàhálà àti sálẹ ẹni kó tó wá bò ń gbé nígbà tí àkèrè burúkú yóò tún wá gbé wá wọn ò gbé mọ́mbà ìdí ẹ̀ lè fẹ́ pé èèyàn ó jẹ tàbí ó mú ọwọ́ àgbà lóyún wọn náà ni pẹ̀lú àníyàn òdodo ọlọ́run fẹ́ bí wọ́n fẹsí rẹ̀ hàn máa èmi gbà wípé ntọ́ba ni ó sèyàn ni ó sèyàn kò wá wí kankan kọ́nà pẹ̀lú jẹ́jẹ́ bisimilahi rahman rahim ó sì gba kìnnì yẹn lọ́wọ́ wọn ọwọ́ abótótó ńlá lalabi àwọn adéfi ọ̀nà tó pàṣẹ àmọ̀ sí pàṣẹ àmọ̀ nù ó sì kú. ìyẹn wá ló kó àwọn dọ́kítọ̀sì sí wàhálà ní ìsìn tó jẹ́ pé n tó pilẹ̀ mẹ́sìn lọ́dọ̀ àwọn ni pé n tá a bá yá máa tìrìtì kí n tó àti àná gbà. wọ́n wá kíyèsí wípé àwọn aláàárẹ̀ tí a máa ń lóògùn fún ẹn tára wọn máa ń sáré yájú làwọn táwọn afá sàdúrà fún. ọ̀rọ̀ tuntun ni o wọ́n fẹ́ máa ṣe báàkì ní ìsìn pé kí ni ń ń bi kíní yẹn. bẹ́ẹ̀ ni ìmọ̀ sí ìmọ̀ lọ́dọ̀ wa ń tí wò sì ní la ọpọlọ tí wò ní la orí èèyàn wọn ó sì gé nǹkan tí ń bẹ ń bi ọpọlọ tí ọ̀dà wọn ó sì tó gbogbo ó ń tó sí àláàfin àpadà wọn ò sì la orí ẹ iná ní ẹtì dìde. láwọn ìlú lálálálálá kíni kan ọba jẹnu lára bí àtẹnẹwọ́ ìgbọ́jẹ́ kó sílu àwọn sílu àwọn bóyá bàtà bá ń sílọ báyìí nàmbá yẹn ti kíni kan ibi tí wọ́n ti lẹ̀ pọ̀ bóyá bẹ̀ǹkìlì wa wọ́n sì ọ̀pẹ́rẹ́tì ẹ̀ tí wọ́n lè là láti bí iná náà wọ́n sì bèbẹ́ nígbà tí wọ́n ti wá wà mọ̀ tọ́rù wọn wá rí bẹ́ẹ̀ àṣẹ afi akọ ètí ọba yá ni ìgbà yóò ní gbà fúlà. àwọn kan sì kọ́ ń parí pé kótó ti pé wọ́n tiẹ̀ ọ̀pẹ́rẹ́tì èèyàn àwọn fẹ́ sọ àfọlágbájá o ẹni tí àwọn lọ fún ni wípé bó o ni wọ́n ó ṣe kùn lóorun ṣùgbọ́n àwọn ò ní pèsè kùn lóorun wọ́n ò ní kó làwọn ó ti gbé ẹ̀mí ẹ̀ pamọ́ táwọn ó tún wá dá padà ṣùgbọ́n àwọn ò ní wúlò wúlò báwọn táìmù tí wọn ní wọ́n tún wá wọ́n náà ni wọ́n kùn wọn ni wọ́n tún wá jí padà táìmù tí wọ́n bá parí ìgbéró kọ́ rẹ̀ tán. gbogbo tí wọ́n máa ń lò wọ́n wàá lò fẹ́ lómi nígbà tó wá ti rí bí wọ́n bá ń tí ó kò tí bọ̀rọ̀ tí ó tún lọ ń bẹ lọ́kẹ́ á kẹ́ẹ̀kẹ́ ẹ̀ débi tẹ́kì dọ́kítọ́ tà nínú òfin gẹ́gẹ́ sálámà àti òun. ṣùgbọ́n àwa tá a ní asẹ́ìtù sọ́ọ́rí tá a ní lọ́wọ́ tá a ní ìgbà tó lè bẹ́ẹ̀ kéwúlẹ̀ kan náà àwa lè su òfẹ́ ní ìwà balẹ̀. wọ́n wàá sọ ní tẹ́lifíṣà tó ń sọ fẹ́ lófin yóò yà kùsà kùsùbá náà lọ ẹ ọkọ kọ sí pẹ̀lú jẹfẹrẹ náà. gbogbo kìlì ìtẹ̀lẹ́ kò wá ní tó bá jẹ́ pé ilẹ̀ ló fún máa yàn débẹ̀ wà lé ọ̀rọ̀ ọ̀bọ̀ tó yàn tí èyí ṣe ti pé yàn fẹ́ fi ṣe yàrá àbájọ ọkọ̀ tí yàn kò kó òdòdó wọ́n ní wíwọ́ ọkọ̀ àbúrò yìí dàrú duwala bisimila dala a bɛ yɛlɛ tabakɔrɔ fɛ e ti dɔ bɛ lase si ma wa a bɛ a bɛ kɛ ten ọlọ́wọ́ mọ̀ pẹ̀sẹ̀ kò ń ṣe ẹgbàá sọ́wọ́ fi tẹ̀sí mọ́tà yẹn tó ní wọ́n ti láti òkùnkùn pàṣẹ. ìrọ̀lẹ́ òkè ń sọ. Nàá bá a ṣe ń wí ọ̀kan àwọn táàmù ìsíwájú lẹ́yìn kaba wa bẹ́ẹ̀ kọ̀mọ̀ gbé nǹkan lọ àbọ̀kọ́ bí kan ńgbọ̀ bàbá ni àwọn apẹ̀nìkan yìí gbà àti ẹ̀mọ́ táwọn alùsùn náà máa gbé ní gbogbo iná náà wọn. tí wọ́n mẹ́rin pèsè ni àwọn ní òǹsáwò òǹsáwò pé ògùn sábà rán wọn. ẹnì kọ̀ọ̀kan wa bá ń ka lọ́mọdúró àbúrútọ́ lọ́wọ́ bá ti kókó òfin. pẹ̀lú kọ́ba dúró. kí ni àtẹnìkan sọ̀rọ̀ lẹ́nu ó ní bàbá kan ó pè òun gbàgbà pé kóun wá gba oògùn lọ́dọ̀ bàbá wọn wọ́n sá fún bàbá bíi two hundred naira àbọ̀ oògùn kó oògùn fún kan wá ní olóògùn kan ah! ọwọ́ mi bàjẹ́ n bá fún ọ tán tó one thousand five hundred naira mú wa pẹ̀lú òkú ọlọ́run o tó tó sì mà láyé one thousand five hundred <laughs> ṣe pa <laughs> one thousand five hundred ilé rẹ̀ lẹ́yìn ṣe oògùn tí èbìrì tó sì mà tí mo sì mà tí mà mọ́ mà tó ju méjì lọ́nu ọ̀ma yín tí wàá máa tọrọ ọkùnrin wa ń gbà mí náà máa ta irúfẹ́ òní àtọ́bà náà máa yín gan ṣe fẹ́ ìlẹ́sí ẹ one thousand five yìí jẹun kò tó ṣe bẹ̀ yíyà rẹ ní ní lẹ́ẹ̀dẹ̀ lómi ilé wa ti ṣòbí dán lọ́rọ̀ láyà ilẹ̀ ńlá bàbá ẹ̀ parọ́ bàbá ẹ̀ o parọ́ jama bíi ní láì tà alátọ́ bá ti dọ́mẹ̀jọ a máa tẹ̀síwájú àwọn àbọ̀tí fàtíà àwọn ọmọ ìṣẹ̀tọ́ náà jẹ́ àti bísí láì gbogbo nǹkan kọ̀ọ̀kan sí kejì tọ́lọ̀ ń pé kárí mú ń kèé ti kéèyàn kẹ́kọ̀ọ́ àtẹ̀tí ń ko náà kó nú òkè ìtara àtàwọn àtàgbọ̀n náà fa nú òkè ìtara gbogbo àti ti wù pé ọlọ́pàá sọ̀tàrà lòun kiri àwọn lẹ́kùn ẹn tí èyí àdéhùn ni wa ta'ala abadan ó sì ti òye wa yìí pé ká eléyìí ní ìmàdí kan lọ́nà fún ìparí ní náà ni máa lò ká sì máa mú sọ́wọ́ yìí pé ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم ọlọ́run kí ìsìdá kan fẹ́ nìkan ni kọ́ wá jẹ́ pé dẹ̀ra yẹn kú òròdó rẹ̀ padà wọ́n wá tilọ̀ túbọ̀ wọ́n rí kọ́lọ̀ lọ́jẹ̀ bí ẹ̀ irọ́ o àtijọ́ bá tó sọ kóhùn ẹ̀ mọ́ ni ò dájú. tó tún ṣe àwọn o ó ó fi ṣe àgbọ̀ gbélé tẹ̀rù wa ń bọ̀ àtúkùn sókèrè o ó ní odò rere ọlọ́sọ yìí pé iná màdálì kò ṣèitán yóò kọ́ wífa òlìyá a lòsù tẹ̀ ń wò kéré nìkan kẹ́rẹ́ dẹ́rù bá àyà àfàwọ̀ ọ̀rẹ́ rẹ̀ béèyàn téèyàn bá fẹ́ mọ̀kò sọ̀rọ̀ ọlọ́run lò ibi wọn bá ti sọ̀rọ̀ ṣèitán tí wọn gbé síbi ọba yìí sábì bàbá ó sì o bàbá jẹ́ ní pé ń bá wọn wẹ̀rí ó tó á bẹ̀rẹ̀ pèsè àbẹ̀rù wà bàbá ọ̀ pé ah mo tún sọ sí ìsọ iná nígbà bá tí a bá sì mọ̀ wọn náà sì tó dá o tí bá ń kù sẹ́bi èèyàn bá ń tẹ́ kẹ́tẹ́ bá dákọ̀ pẹ́ nìkan lóògùn kan èdè ọ̀nà wọn pé á kì di ẹ̀ mọ́ kí lọ́ọ́ fẹ́ mọ́ tí èèyàn bá ti máa ń ní bá lẹ́mìí ọlọ́run ní ara àwọn ọ̀rẹ́ èṣù ló tọ̀ ọwọ́ àti ìtìbáàtù nǹkan méjì fàlàtà ọ̀fù hùn wàhọ̀fúnì nǹkan mìíràn ẹgbẹ́ bẹ̀rù ṣe ìbẹ̀rù ṣe ìtọ́ làtàn òní ó fi mú yẹn lè wàhọ̀fúnì mìíràn yẹn bẹ̀rù nǹkan mìíràn tọ́ ẹ pé tòótọ́ ilẹ̀ bá gbà mí gbọ́ ọlọ́run àjàkóso rẹ̀ mú àdúró méjì àṣìṣe o sànú wa o yá wà nù ẹni tí ọ̀ọ́kẹ́ méjì àwọn àdúró ẹni tó jẹ́ yà wàhálà kẹ́dà jazallahu jami'a khairul jazaa. ولي عندي عاد ní àti ان شاء الله dùá على lò اللهم إنا خلق من خلقك ليس بنا غنى عن توفيقك وفقنا بإنزال الماء لنا من السماء اللهم إنا خلق من خلقك اللهم قد عفش البلاد وعفش العباد اللهم أبقنا اللهم عفنا ما أن لا ما عذاب ولا شر اللهم أفنا اللهم أفنا فإنك على كل شيء قدير وأنت بالإجابة جديد اللهم ربنا ومن كثرة ذنوبنا وأنت غفور رحيم وأنت على كل شيء قدير فارحمنا برحمتك الواسعة اللهم ارحمنا برحمتك الواسعة اللهم لا تضيق علينا اللهم لا تضيق علينا ولا تسلط علينا بذنوبنا من لا يخشاك فينا ولا يرحمنا اللهم ارحمنا اللهم ارحمنا وحقنا اللهم حقنا اللهم حقنا عاجلا غير آجل عاجلا غير آجل لا مع عذابك ولا مع شرك إنما ماء الرحمة يا أجود الأجودين اللهم أفتنا اللهم أفتنا فإنك على ذلك قدير وبالإجابة جدير وأنت قد منك لكل من دعاك وأخلص لك في الدعاء أنك ستستجيب اللهم أجب دعوتنا اللهم تقبل دعاءنا اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا وقد قال نبيك نوح فقلت استغفروا ربكم انه كان غفارا اللهم اغفر لنا اللهم اغفر لنا وانزل لنا من السماء ماء اللهم انزل لنا من السماء ماء اللهم مقت ربك اوسع من ذنوبها ورحمتك ارجع عندنا من اعمالنا اللهم مقت ربك اوسع من ذنوبنا ورحمتك ارجع عندنا من اعمالنا اللهم مقت ربك اوسع من ذنوبنا ورحمتك ارجع عندنا من اعمالنا اللهم إننا نسألك بأني أشهد أنك أنت الله الذي لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تعلمنا بماء من السماء اللهم أنزل علينا ماء من السماء اللهم وفقنا بإنزال المطر فإنه لا ينزل إلا أنت يا رب العالمين اللهم وفقنا جميعا وردنا إليك ردا جميلا يا حي يا قيوم برحمتك نستجيب أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة اللهم وحش صفوف المسلمين واسع شتات المسلمين اللهم ردنا إليك ردا جميلا اللهم وحش لهذه الصفوف ووحش هذا الوجود اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما علمتنا وما رزقتنا يا أرحم الراحمين اللهم ربنا في عبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك في سائر الاوطان اللهم اجعلنا من عبادك المخلصين واجعلنا من عبادك المصلحين واجعلنا من عبادك المحسنين يا اجود الاجودين ويا اكرم الاكرمين اللهم عاتب رقابنا من النيران وأترك القبر واجبة من النيران وأترك القبر كافدة وأولادنا ونسائنا من النيران وأترك القبر بقرن من النيران ولا تجعل في قلوبنا غلا ولا تشر للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا إنك رؤوف رحيم ربنا إنك رؤوف رحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا